àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí à ń jẹ́ mùsùlùmí àánú ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run kó mọ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé títí láìláì àmín wa minha wujudul insani almuslim fi wasatin ya'ujju bil ma'asi nínú àwọn nǹkan tí ó máa ń ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ tó máa ń jẹ́ kí ìgbàgbọ́ mùsùlùmí kó lẹ̀ kó máa dínkù ọ̀kan ni kí mùsùlùmí kó bára rẹ̀ fi wasatin èèyàn tó jẹ́ mùsùlùmí kó bára rẹ̀ fi wasatin láàrin àwọn ènìyàn kan àbí láàrin àwùjọ kan ya'ujju bil ma'asi àwùjọ tó ṣe wípé gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ òun ni. ní tí wọ́n ń gbé lárugẹ yàrá ju ṣẹ́yìn tẹ́gbẹ́ àwùjọ òun ó ń tu ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ ní nǹkan tó gbajúmọ̀ ń bẹ àwọn àwùjọ míì ń bẹ téèyàn bá wà ń bẹ gbogbo nǹkan tí ò dáa níbẹ̀ nǹkan tó dáa ni gbogbo nǹkan tó dáa ojú pé kò dáa ni wọ́n fi máa wò béèyàn bá bára ẹ̀ nírú àwùjọ bẹ́ẹ̀ tí kì bá ṣe pé pẹ̀lú àánú ọlọ́run ìgbàgbọ́ èyàn ó máa dínkù ìgbàgbọ́ èyàn ó máa yòrò èyàn ó sì máa lérò pé bóyá ìgbàgbọ́ òun lè pọ̀ ni láòfìrí àwọn onímọ̀ ẹ̀sìn wọn a máa kìlọ̀ fún wa wípé gẹ́gẹ́ bá a ṣe ń mójútó nǹkan tá a fẹ́ jẹ sẹ́nu èyí tí ó ṣe ara wa láǹfààní àmọ́ èyí tó lè kópa lára bá ara wa gbogbo aná mọ̀ lápèjúwe ń sìn wọ́n fi búrẹ́dì kakalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tọ́ílẹ̀tì kí esin àwọn esin àwọn esin oníkọ́lọ̀ green yẹn kan ti wá kùn gbogbo búrẹ́dì nǹkan ti kùn kan wá nà sí yàn fún yà wọn náà jẹ léyìí ojú wo lèyìn ó fi wọ ẹni tó nà sí yàn kéèyàn wá ní pé ah téèyàn bá jẹ eléyìí àìsàn ó sèèyàn lónìí àìsàn ò nígbàgbọ́ nínú ọlọ́run bó o bá jẹ bọ́lọ́run ò bá sọ pé àìsàn ó ṣe àìsàn lè má sí ọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èèyàn sọ pé là èèyàn ò lè jẹ torí pé téèyàn ti rí yẹn ọkàn ò ní ṣe kí ni ọkàn ò ní kọ téèyàn bá jẹ yóò kópa lára bá àlàáfíà rẹ yẹn omi pure water omi inú ragolis water àti omi gọ́tà omi náà lónìí àbomi kọ́ náà ni ṣùgbọ́n kò sẹ́ni tí ó fẹ́ mú mi gọ́tà kí ni ìdí tá a fẹ́ mú mi gọ́tà kò ní kó lè kó àìsàn àbí ìpalára bá ara wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká máa kíyèsí àwọn nǹkan tó lè kó ìpalára bá ẹ̀mí wa kì í ṣe ní tá a fẹ́ jẹ nìkan sára ni ká máa mójútó àwọn nǹkan tó lè kó ìpalára bá ẹ̀mí wa ẹ̀mí ẹlòmíì ti dọ̀tí débi pé gbogbo ìwà ẹ̀ṣẹ̀ kò jọ ẹ̀ṣẹ̀ lójú ẹ̀ mọ́ so nínú àwọn nǹkan tó máa ń fa ọ̀kan ni kéèyàn ó bá rẹ̀ yàn láwùjọ àwọn èèyàn burúkú àwùjọ àwọn tó ṣe wípé yàrá jubil màásù ìwà ẹ̀ṣẹ̀ ìrìn ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ òun làwọn ni wọ́n kàkún nírúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ táwọn náà bá sì wò ó sìn a rí wípé àwùjọ tí gbogbo wa bára wa láàárọ̀ ni lọ́sàn-án ni lálẹ́ ni oríṣiríṣi nǹkan tá a máa gbọ́ àwọn nǹkan tá a máa rí níbi táyé dé ń sìn kéèyàn ò tó ka obìnrin mẹ́wàá tó bá bá pàdé kí mẹ́jọ mọ́ ṣe pé ṣòkòtò ní ọwọ́ ó sọ wọn àti ọlọ́mọge àtàbílẹ̀kọ ó ti lọ́kọ́ ńlé ṣòkòtò ni. Mm -hmm. ó ń paniláyà pé tá a bá fi rí bí ọdún márùn síbi tá a wáyé obìnrin kankan ò ní wọ kankan kan mọ́ sokoto nìkan ẹ rí i pé kò fẹ́ dàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà tá a wà ní kékeré tóbìnrin bá wọ ṣòkòtò kọjá ládùúgbò àwọn èèyàn máa lẹ́kúta ni kì í ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn o kí wọ́n yẹn tí èsì mùsùlùmí gan náà bá ti rí báyìí ah obìnrin wọ sokoto nítorí pé ya'ujju bil ma'asi ẹ̀ṣẹ̀ ti ń dàbí ẹni pé kì í ṣẹ̀ṣẹ̀ nígbà kan tóbìnrin bá bóra kẹ́nìkan bá bóra ojú ó sì máa ti ládùúgbò ẹ̀rí ó ti bóra ṣùgbọ́n nísìn ọkùnrin kan bóra oníkàlùkù ń bóra kò ní màmá so tí ẹ̀ṣẹ̀ bá ti ń di pé kò jọ ẹ̀ṣẹ̀ mọ́ lójú àwọn èèyàn ká mọ̀ pé fìtínà wọn ni fàáda yàtàbá bí màásíyà ti rìtàkà bà á téèyàn bá bára yẹn láwùjọ tó ṣe wípé àwọn tẹ́ẹ̀jọ wà láwùjọ eléyìí yàtàbá yóò máa asuluhu tabaha yatabaha ay yatafakhar tafaala yatafaalu yóò máa ṣe fáàrí bí máa sí àtẹ́ni rìtàkàdà ha kéèyàn máa ṣe fáàrí pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ ojú ò ní tì í láti lè pọ́sítà gbangba kó máa ní ah lánàá ó lọ ṣe ìsìn náà pẹ̀lú àwọn ladies kan ojú ò tì í yóò tún máa fi ṣe fáàrí ojú ò tì í ah lánàá ìgò bí àtò òmu ó lé twenty yaftakhiru bi bil ma'siyah yóò máa fi ìwà ẹ̀ṣẹ̀. يوم في سفاري نرو أوجبة وآخر يترنم يترنم مجيب ما معنى يترنم عند المعري يترنم نوحي باكن ولا ترنم شادي وآخر ألمي يترنم يوم ستنتن تتن تنتن ما قوني بألحان أغنية pẹ̀lú alhan oríṣiríṣi sítáì àwọn akọrin gbogbo ẹ̀ kò gbélù lọ́wọ́ o yóò máa fẹnu kọ́ yóò máa fẹnu lùlù yóò máa fẹnu jìtá yóò máa ṣe wa kalimatiha àwọn míì tó ń jókòó tì ní tí wọ́n máa ṣe lẹ́yìn wa thalis yudakhil ẹnìkẹta tó bá tún bójú wẹ̀yìn tó rí òun fa gbóúnjẹ ni àtẹ̀dẹ̀kìn gbogbo èéfín téèyàn bá máa ń fàṣàgbárí ńlá ń pè ní tẹ̀dẹ̀kìn pàápàá jùlọ sìgá wà rọ́ọ́bẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tó bá tún bá láwùjọ tó bára rẹ̀ yubasitu au yabsutu majallata majina ntí ó tẹ̀síwájú báyìí magazine tó jẹ́ pé gbogbo tí ń bẹnu magazine yẹn ọ̀rọ̀ ìyapa àṣẹ ọlọ́run obìnrin tó ṣaṣẹ́wó jù lágbàáyé obìnrin tọkùnrin mẹ́wàá bá lò pọ̀ tí nǹkan kan ò ṣe obìnrin tó jẹ́ aṣẹ́wó aṣẹ́wó tó gbowó jù lágbàáyé àwọn nǹkan tó wà ní magazine yẹn irú àwọn magazine yẹn lẹ́ẹ̀rí ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ lẹ́nu kò fẹ́ẹ̀ sí dailies kan ní gbogbo àwọn ẹ̀tẹ́ nǹkan yẹn ẹ̀rí mace kìnnì kan yọ wà ń bẹ̀ abirọ ni tribune ó ní mace tribune obìnrin tẹ́lẹ̀mí bá ti ra ipa tí ọ̀kọ́ lọ wò nìyẹn ìyẹn wàá lè ṣe ọmú lẹ̀ gbogbo wà ń bẹ̀ mace kìnnì kan yóò wà ń bẹ̀ nínú àwọn nǹkan tó ń dá wàhálà lẹ̀ láwùjọ ọ̀kan ni ìwà ẹ̀ṣẹ̀ kó má dàbí ẹ̀ṣẹ̀ mọ́ ká máa gbéwọ̀ ẹsẹ lárugẹ bẹ́yàn bá ti ń bára rẹ̀ nírúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ kò sí ní tó máa ń kó báyìí ní tó bá gbọ́ lóun gbọ́ ju pé ìgbàgbọ́ èèyàn ó máa yóò máa kó bá ẹni tó tún wà pẹ̀lú ẹ̀ òun náà lè sáànù bí láàánì òun náà ó tú ahọ́n rẹ̀ sílẹ̀ bíláì èpè ló ń ṣẹ́ra ẹ̀ wàsíbá yóò búyàn wàṣàtáì yóò máa lálẹ́ wàhákàdà gbogbo àwọn nǹkan yìí òun ló pọ̀ láwùjọ tó bára rẹ̀ amal qil wal wọ́n ní wọ́n pé wal ọ̀rọ̀ ẹ̀yìn sísọ wal òfófó wa àti ìròyìn nípa àwọn eléré ìdárayá gbogbo gbà ọ̀rọ̀ Arsenal ọ̀rọ̀ Man U ẹlòmíì tún bá a débi pé aṣọ Arsenal ni ó máa wọ̀ ẹ̀kíní yóò tún gbé bí kíní kan sọ́wọ́ wọ́n tún kọ Arsenal bẹ́ẹ̀ wọ́n ohun tí máa discuss nìyẹn fàmímà la yóò sọ kẹtìrọ kẹtìrọ nǹkan tí ò tiẹ̀ ló ń kà lóríṣiríṣi àwọn kan yẹn ni ó máa ṣẹlẹ̀. irú àwùjọ báyìí téèyàn bá bá rẹ̀ èèyàn bẹ̀ béèyàn ò bá sọ́ra ojoojúmọ́ nígbàgbọ́ èèyàn máa dínkù òun ló fà á tó jẹ́ pé àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n máa ń kìlọ̀ fún wa wípé ta ló bá rìn èèyàn ṣẹ̀ṣà ta oṣù ẹlọ́run pọ̀ lẹ́nu pẹ̀lú lágbájá tí mo tèmi àti ẹ̀jọ̀ jáde ìjọ mi sì ń bẹ̀rẹ̀ pé ah èmi náà rí pé ah, mo mo rí pé mo ṣe tọlọ́hún ìfẹ́ tọlọ́hún ni mo ṣe púpọ̀ jù lénìí nígbà tí mi àti lágbára jáde mo rí wákàtí márùn mi kí lásìkò ọ̀rọ̀ sọkúsọ mi ò pọ̀ lénìí so idan èèyàn náà wàá ṣẹ̀ṣà ta ni mò ń bá rìn ta lèmi àti ẹ̀jọ́ ń jáde láti lè dáàbò bo ìgbàgbọ́ èèyàn èèyàn sa, àwọn téèyàn ń jókòó tì hátà tó fi débi àdúgbò téèyàn ń gbé ilé tó rẹ́ǹtì tó ń gbé ṣọ́ọ̀bù mẹ́ta tó wà wájú rẹ̀ ìkan ilé aṣẹ́wó ìkejì wọ́n ń tọ́tí ń bẹ̀ ìkẹta wọ́n fi fíìmù wọ́n fi rẹ́ǹtì bẹ̀ oríṣiríṣi àwọn bad films home video wọ́n rẹ́ǹtì bẹ̀ gbogbo àwọn tẹ́yìn wá jọ ń gbélé bí àwọn obìnrin oníhòhò àwọn aṣẹ́wó náà lè àwọn tẹ̀rẹ̀ ń tilé ọkùnrin míì láàárọ̀ tó bá jí pátá nìkan ni ó wà ń díẹ̀ ní pásíjì tó máa rìn káàkiri obìnrin míì lè wọ bèrèsí àníkan kóró sọ mọ́kùn irú ilé tó ń gbé tó bá jí láàárọ̀ tó ọkọ̀ jí rí nìyẹn irú asalama. gẹ́gẹ́ bá a ṣe ń protẹ́tì àlàáfíà ara wa pẹ̀lú wípé a fẹ́ jẹun tó dáa bẹ́ẹ̀ náà ni kò yẹ ká máa dáàbò bo gbàgbọ́ wa níbi àwọn nǹkan tá à ń rí níbi àwọn nǹkan tá à ń gbọ́ àti nípa àwọn èèyàn tí à ń ṣe kí ni o tí à ń bá rìn. wàbáàdùl àwùsàt apá kan àwùjọ mi ń bẹ tí èèyàn bá bá rẹ èèyàn ń bẹ láà tùdẹ́kìr ìlà bìdúnìyà gbogbo ohun tí èèyàn máa gbọ́ ń bẹ̀ pátá èèyàn ò ní gbọ́rọ̀ ọlọ́run kankan bẹ̀ ọ̀rọ̀ ayé ṣáá bíi club ẹlòmíì ò lè má lọ club níjọ́ wo ló lọ club náà ṣe wá sí club rẹ̀ ọ̀rọ̀ ayé ni ọ̀rọ̀ ayé bí ọ̀rọ̀ òṣèlú kẹ̀ máa ibẹ̀ ẹlòmíì ti fọ́gù ọtí mara wọn lórí wọ́n lè máa ágíù lórí ọ̀rọ̀ wọ́n lè mọ ági lórí ọ̀rọ̀ àwọn olórin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò wá ní sí pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí kò sí yẹn bẹ́ẹ̀. la tudhakiru illa bidunya kama wal hal gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìṣesí tó hàn fi kathirin min majalisi nas ní ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn èèyàn máa ń jókòó sílẹ̀ ni wàmàkà tibihim aliyom àtàwọn ọ́fíìsì lẹ́nu fa ahadisu tijara ọ̀rọ̀ nípa òwò ṣíṣe wàlúwàdífà ọ̀rọ̀ nípa aṣẹ́ wàlúwàl ọ̀rọ̀ nípa abówó ṣe wọlé wàlúwàl istithmarat investment bá a ṣe bó bí owó kékeré ó ṣe di púpọ̀ investment náà gbẹ̀ni istithmarat ìgbà àtẹ̀yìn bá tún lọ invest owó sí báyìí ẹ̀ níbo tún ní àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ nìyẹn wa mushkilatul amal àti àwọn wàhálà tí ń bẹ lẹ́nu iṣẹ́ irúṣẹ́ báyìí wàhálà tó wà ń bẹ lélẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàlàwàt wàtàràkìyàt wàlàwàt bẹ́ẹ̀ yẹn ti promotion àwọn ipò tó ga wàtàràkìyàt promotion náà bí mánà wàhíd wàlìntìdàbàt intìdàbàt bóòlù yẹn ó ṣe máa wà láwọn mọ̀ndùbàt bóòlù yẹn ṣe ọwọ́ yóò ṣe tẹ̀ nǹkan báyìí èyí yóò ṣe máa ṣàṣojú bí èyí yóò ṣe ṣe lé àwọn kan táwọn èèyàn máa sọ nìyẹn wàgẹ̀ríà tàtàlù sọ̀dára eléyìí ni ó wàá sọ̀kalẹ̀ sí àárín gbùngbùn àwọn èèyàn fíktì mahamat kathiru minanas òní ó sọ̀ka òní ó já kọ̀kọ́ tàtàlù sọ̀dára asọ̀dára kúnà bìmánà àwàlíyàtúṣe òní ó wà nípò àkọ́kọ́ fíktì mahamat kathiru minanas in táwọn èèyàn máa sàkólé kan nípa ẹ̀wà àdíìtì in tẹ́rì tí wọ́n máa sọ lélẹ̀ ní gbogbo wa nítorí irú àwùjọ tí wọ́n wà àwùjọ tí ò sí pé kí lọ́lọ́run wí kí lànàbí wí àsìkò tí ò sí pé ẹ̀dákun nínú Islam tá a bá fẹ́ ṣe nǹkan báyìí kí ni Islam ní aṣọ kì í sí yẹn bẹ́ẹ̀ oníkálukú kan ṣe tó wù ẹlòmíà fẹ́yàwó bó ṣe wù ẹlòmíà kọ̀yàwó bó ṣe wù ẹlòmíà jẹun wù bẹ́ẹ̀ lómi bá bímọ àkọ́tíkalẹ̀ òun ṣe kó mọ òun ṣe némi àpelére wọn ó sòkò wọn pa títì rẹ pa màálù ṣe gbogbo ẹ̀ wọn ò ní béèrè pé kí ni ìdájọ́ ẹ̀sìn sọ lórí táwọn ṣe. wa amal buyut fahadith wala haraj nínú ilé àgbọ̀n sọ̀rọ̀ ni fahadith wala haraj máa sọ tó bá fẹ́ kò sí wàhálà wọn máa sọ̀rọ̀ àlùfàṣà bàbá náà gbélé ìyá náà sọ tiẹ̀ ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ létí ìyá ò sọ bàbá náà ò sọ ọmọ náà ò sọ tiẹ̀ àyìnlẹ̀ àyà ìtìjú dàmú ní tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ń sin nìyẹn ọ̀rọ̀ tó yẹ pé tọmọdé bá sọ tẹ́lẹ̀ ó yẹ kí bàbá kí wọ́n yọ ẹgbá sí i bàbá gan ní ọkọ sọ pé ah ọmọ yẹn orí ẹ wà ń bàbá ní sọ fún ọmọ pé orí ọmọ wà ń bàbá náà sọ ọmọ náà sọ bàbá ẹ̀yin náà ẹ̀yin náà já sí i láàrin bàbá àtọmọ. هذه هي المشكله kò wá sàpọ́nlé kò sí respect bàbá àti ìyá àtọmọ jọjọ ń wo fíìmù nulẹ̀ wọ́n wá sí débi ọkùnrin àti obìnrin tó ń bára wọn sùn bàbá wa ní pé ẹ á túnde lọ pa lọ pa tẹlifíṣàn àyẹ̀wò làbúrò lọ́pàá ẹ̀bẹ̀ ẹjọ́ ń wo ni ẹjọ́ mọ̀ wò tó bá sì tún dọ̀la tí wà àti ìyá rẹ̀ náà tẹ́lá fẹ́ súnmọ́ra yín ẹjọ́ kọ́ mọ̀ yẹn kó wọlé kórìí tẹ̀ náà ẹjọ́ ń wo tẹlifíṣàn ní ọkùnrin àti obìnrin bára wọn sùn muskila tó ń ṣẹlẹ̀ nínú gbèsè ẹlòmíràn wà ní ọmọ òun ò wúlò bó lọmọ rẹ ti fẹ́ wúlò gbogbo owó tó ń nálé lórí ní skul ìtànjẹ tàǹtàrà wa jẹ ọmọ rẹ ti ń lọ skul kọ́kọ́ bí léèrè pé sọ́mọ̀ wé gan kọ́kọ́ wádìí sọ́mọ̀ muskila fìtínà ń ṣẹlẹ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ òbí òkè sára ọmọ tó ń bẹ lẹ́sẹ̀ two kò lè construct sentence kan kó correct ó dẹ̀ wá gbọ́ almost two thousand lọ́wọ́ rẹ̀ òun fẹ́ ṣe wáyé kí níbo lọ fẹ́ rẹ́gísítà sí lọ́nà inú gbó kan lọ́wọ́ ẹ̀dá èwo làbúrò ọwọ́ gbó lọ the same question tí wọ́n ṣe lákùrẹ́ ń bì òun náà ni wọ́n ṣe ń gbogbo bì tí ìbá ṣe pé ó lè ó ló lè tẹ́ fẹ́ jà ọmọ tí o bá ti mọ̀ wé kó fi wọlé kó lọ kọ́ṣẹ́ ẹlòmíín bí ó lè jẹ́ kébi iṣẹ́ òun gan lórí rẹ̀ wà bọ́mọ ó sì ṣe bálabàla ó ṣèrú nígbà tí rìsọ́ọ̀tì ó bá jáde héhé ní òkò bọ́bá tún wọ́n àṣìṣe náà wọ́n mọ̀ bá sùn bẹ́ẹ̀ kó lè páàsì nígbà tó bá yá wọ́n padà já ní withdraw wọ́n lè kó oṣù wọ́n expelled bó sì jọ ọmọkùnrin ni yóò padà lọ join secret court nítorí bí kò fẹ́ fail ó sì fẹ́ mọ threatening lecturer kan lè máa pàṣẹ ẹ dákun jẹ mọ àwọn òbí ẹ̀ náà ti bá tiẹ̀ jẹ láti ìyẹn ni tó wọ́pọ̀ tó fi lóde primary school common entrance àwọn yóò tún lọ máa wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kọ́mọ wọn ò lè pass the common entrance primary six examination ọmọdé ò lè kọ common entrance ìwé sọ̀nà rẹ̀ nù àbíkẹ́ ẹjọ́ ó repeat kìí sọ̀nà tí ọba ti lè dá ṣe fún rẹ̀ kìí sọ̀nà rẹ̀ nù àbíkẹ́ ẹjọ́ kó repeat so bá burú ṣe kúnlẹ̀ ayé ni bàbá gan ni ọkọ máa sọ pé kí ni àwọn bìkan bẹ tó bá tó bá ṣe ẹ̀kan ní òun bàbá gan ló ń sọ. So ìyá náà ni kódà èmi gan ti gbẹ́radì iye kíye tán bá ní wọ́n san mo ṣe tán láti san ẹ dákun kílẹ̀ fẹ́ kọ́ mo ṣe wa hadha huwa fa ammal buyut inú ilé gangan fúnra rẹ̀ fa hadith wala haraj gbogbo tó bá wùyàn lèyàn lè sọ kò sí má sọ nínú ilé fa hadith wala haraj hadi kinaya hmm? anil ibahiyati al mutlaqa fi hadith haifu tọ̀mọ́t àtọ̀mọ́t òun náà ni àwọn àdánwò ńlá pàyídàjá àti tọ̀mọ́t olùkọ́rọ̀ wàlùmọ́rù lèmọ̀nkàrọ́t àwọn oríṣiríṣi àlámọ̀rí tí ẹ̀sìn kọ̀ tí làákàyè ọmọlúàbí ẹni torí ẹ̀ pé àwọn ìṣesí gan tó pé ẹ̀mí èèyàn kọ́ mímọ̀ yáǹdì ìlàhù jẹ̀bínú muslim in tó ṣe pé jẹ̀bín wájú orí ẹ̀rí pé téèyàn tí nǹkan kan bá tí ò da téèyàn bá súnjú jọ wájú orí báyìí yóò sùn jọ sóti ìyẹn ni yẹndi ìbíhí jẹ̀bínú tó yẹ pé ojú mùsùlùmí tójú mùsùlùmí báwo èyí ó súnjú jọ téèyàn bá rí nǹkan yẹn pé ah ó sì lè jẹ́ báyìí wọ̀nyàtà sọ́dà ọkọlì bòbò ọkàn èyàn ó sì gbọgbẹ́ ayé takasara ọkọlì wọ̀nyàtà sọ́dà ọkọlì ọkàn yóò gbọgbẹ́ gbogbo àwọn nǹkan yẹn ò ní nǹkan tó di nǹkan fàájì nínú ilé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́nu falagani majina àwọn orin aṣẹ́wó orin gbétan létan orin kìsìkìsìkì báyìí obìnrin orin ó di kìíní kan sì dì orin tí gbogbo èèyàn máa kọ nìyẹn bólórin kan bá fẹ́ kọrin bí ó bá ti fi tó wà ń gbáyìí obìnrin kọrin ní tóbìnrin dì sí ìdí tí ò ti fi kọrin ẹgbẹ́ tán létà tí o ti fi kọrin kò tí ì kọrin gbogbo àwọn orin alfàṣà yìí òun ni ó di nǹkan táwọn èèyàn ó máa pọ́nlé wí tí wọ́n máa pọ́nlé tí bàbá ọ̀rà wá sínú ilé tí ó sì kó àwọn ọmọ rẹ̀ jọ pé ẹ máa jó bẹ́sẹ̀rẹ̀ ní àwọn kìnnì kan fàdí ẹ̀ sókè ọmọ àti kìnnì kan bàbá ọ̀rà wá nu ilé ìyá ó máa jó ọmọ ó máa jó hádìí ìyàpọ̀ ọmọ tòlùkùbà àdánwò tó tóbi ni wal aflamu saqita àwọn fíìmù jamu fíìmù aflam àwọn fíìmù àsáàpítọ̀ èyí tí máa ba ayé ẹni jẹ́ yóò sọ látòkè yóò sì lẹ́lẹ́ ayé ẹ̀ mọ́lẹ̀ yóò sàkọ́tọ̀ òun làwọn obìnrin rà sínú ilé fáwọn ọmọ ẹrẹ lómi wíbàárò ní ń tì o òun náà ni ẹ at least kò ní dá kọ́mọ bọ́ọ̀yì náà má ní fídíò lé ẹ kí nìkan wíbàárò ní tì látàárọ̀ dalẹ̀ agbárù ṣe owó tó kọ́kọ́ rí àjọ tó kó fídíò lọ́rọ̀ rà sínú ilé yóò àwọn máa gbọ́ oríṣiríṣi kíṣẹ́ ti wálé hmm? nasallahu salama wal ikhtilatul muharram ìfìdílùdí ìfara ìrora pọ̀ ọkùnrin àti kò tiẹ̀ sí yàtọ̀ àdọ́kùnrin máa dóbìnrin màmá má bá jókòó náà ó jókòó wọnú ara wọn ẹ ní sẹpẹrẹtì obìnrin ní àyè obìnrin ní àyè ọkọ kò sí yẹn mọ́ nítòkù tá à ń retí ní ìsìn ni wọ́n bá ti kọ́lé iléèwé ọkùnrin ibi tó kù nìyẹn bọ́ ọba bá gun ọ̀kadà ńgbà ẹlòmínú wa ẹ mara rí kò sí síwájú àti kémi ò mara yín rí wa gbé èèyàn méjì kan obìnrin kan ìwọ àtobìnrin wọn mara yín

ànábì n'i kò ní wọ àlìjẹ́nà tó bá jẹ́ dayo alladhi yuqiru li ahli alfasad kan ṣe bìnàbìnà ń ba ìyàwó rẹ̀ lọ́wọ́ ìyàwó islam nìkan ló ní àpọ́nlé eléyìí dáàdì dáàdì gbogbo ẹ̀ lọ́dọ̀ tiwọn níbo ni fóbìnrin olè nígbà ṣé ń làdúrà ó olúwa ní kí n fọwọ́ lé gbáyà èwo làwọn fọwọ́ lé nígbàyà báàpá kan bá lóun wọ́n fọwọ́ lé obìnrin nígbàyà èwo ni kí ló dé irú àdúrà wo nìyẹn irú àdúrà wo nù àdúrà tó gbà jù gan-an nínú àwọn àdúrà tó gbà púpọ̀ èyí téèyàn ṣe fún yàn nígbà tí ò sí mbẹ́ àǹbáhàrẹ̀ lẹ́gẹ́yìn ọmọ ìyá wa kan táàrí ká ọlọ́run bá wa sànù rẹ̀ bá a ṣe dá tí ò sí mbẹ̀ gan ó ṣe á máa fọ́ lóbìnrin láàárọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣàdúrà fún un bẹ́ẹ̀ bá sì wà nílé ìjọsìn náà ẹ máa jó lura ni àtọkùnrin àtobìnrin ẹ wá lẹ́nìkan gboyún nígbà tó torí òkèlè ó lóyún kò sí ní má lóyún nígbà òsùn ọjọ́ méje lórí òkè ìyanu kò sì wàá bá lóru ọkọ ń bẹ ẹnu lé òun di pílò fóònù ìjọ méje ìyàwó yín kọ wọn bẹ lórí òkè kí ń ṣe ń bẹ àìnítìjú ni kò sí òfin ẹ̀sìn kankan tó tọlọrétì yẹn ó lè làwọn èèyàn ó ń jìbìtì ni wọ́n ni gbogbo ẹni tó wá lóbìnrin obìnrin obìnrin olóbìnrin wa máa sùn lábẹ́ òun ń ṣe ó wà lábẹ́ ààbò báìbù rẹ ló sọ bẹ́ẹ̀ àbí ìwé ẹ̀sìn wo ló sọ bẹ́ẹ̀ so gbogbo ẹ̀ tó dojúrú náà ni àwọn tó bẹ̀rù ọlọ́run yìí ṣe báyẹn ẹni tó bá jẹ́ ni ọlọ́run kò lè ṣe bẹ́ẹ̀ torí pé yìí tó gbé lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tó lò ní kò tọ́lọ́rẹ́tì kò sì fààyè ẹlẹ́ ṣùgbọ́n náà àdánwò ta nílé ni ta ni ó sọ pé kò dá nígbà tẹ́ pé ẹni tó yẹ kó sọ kẹun náà ń ṣe nasallallahu asalama wal ikhtilatul muharram àti ìfararora pẹ̀lú ọkùnrin àtobìnrin ẹ̀fẹ̀ lè máa fàyàgbáyà pẹ̀lú obìnrin kò wá sí tìjú kò sí rìgáàdì fóbìnrin gbogbo eléyìí ni ẹ̀kọ́ tí Islam kọ́ wa bó lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà á lò ó gbogbo ẹ̀yìn alásàlá àtújọ Sunday Sunday nígbà obìnrin bá tún wo jàlábíà ọkùnrin ẹ̀ ń fa rìdílù tí pẹ̀lú ara yín ẹjọ́ ń jókòó ẹ̀yìn kọ́mítì kìnìkan ẹjọ́ jókòó papọ̀ ẹjọ́ ọjọ́gbẹ́ kẹnu bọra yín lẹ́nu ọjọ́ mọ́ ẹ̀sìránu ẹ̀rẹ́fílẹ̀ òru tààjú náìtì kí ni tààjú náìtì ojú ìyẹn ti inú ilé ẹ̀ náà ẹ̀rọ máa yẹn nẹ́fìlà lóru mọ́sálásí èwo ọlọ́run náà nìyẹn ni bọ́ ọba yẹn nẹ́fìlà nu ilé rẹ sọ́lọ́run ọ̀gbá nígbà tí ìyàwó rẹ wá fi ilé rẹ lẹ̀ fún ìdílé méje tó lòun lọ yẹn nẹ́fìlà nílé àfáà kan nẹ́fìlà wo ni ẹ̀wọ́ kan bí òkè dàpọ̀ nẹ́fìlà èwo nìyẹn o ṣé tọ́lọ́run ni àbí èwo ni wọ́lá tó ń ṣẹlẹ̀ ń sìn nìyẹn tó ń ṣẹlẹ̀ ń sìn nìyẹn obìnrin míì yóò délé kò ní lè sọ tá a fà ṣe fóun tó bá dọ̀dọ̀ ọkọ ẹ̀ àdúrà kan bẹ ní òhò ni ó wà táwọn ti máa ṣàdúrà yẹn fún àdúrà àdúrà wò nìyẹn gbẹrẹ kan bẹ ibi bàràdì rẹ báyìí ni wọn bá sin sí ṣètìyàwó rẹ wá délé só lè sọ tó tójú ẹ rí ìyá ìyá ìmọ̀ kan ló sì ń jẹ yín nígbà tẹ́sìn òye yín ẹ̀sìn òye wọ kò yé ìyàwó rẹ kò yẹ ẹnìkankan àtàfà àlùfà babaláwo ní pèrè ẹ̀ láàfà babaláwo náà pèrè àwọn láàfà káàkiri tó látara àdìrẹ́lẹ̀ yìí àfà ni wàlẹ̀ ìtìlátùn muharram ẹ rí àwùjọ kò ní sí rìgáàdì fóbìnrin àìní lè separate ọkùnrin ní obìnrin ní kò ní sàpọ́nlé yẹn mọ́ wàgẹ́rì dhalika mimma tamtali ubi ibuyut al àtoríṣiríṣi àwọn nǹkan míì tó kún kẹ́kẹ́ lọ́pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí lẹ́nu ẹ̀rọ ọmọ mùsùlùmí ma wọ nẹ́ka ọmọbìnrin ma wọ nẹ́ka káàkiri ọmọkùnrin obìnrin máa wọ ṣòkòtò kiri ma sí ọmúlẹ̀ káàkiri bàbá ó sì sẹ́nu gbangba yóò gbẹ̀nu kárí kò ní lè sọ̀rọ̀ nígbà yẹn pé ṣòkòtò nìyá gan wọ̀ hádìyẹ ló mú sí i táwọn èèyàn míì bá ń ṣe yẹn kò tó sáwọn mùsùlùmí torí pa alófin a sì ní kíni o ànílànà fàmísùlù àdìlìbì àt irú àwọn àwùjọ báyìí téèyàn bá ṣàdánwò ru ló bá bá rẹ ló bá kà bá kó ru àwùjọ báyìí tó sọ́ọ̀bù fi alukolo bilmọ̀t ó máa ń kó àárẹ̀ bá ẹ̀mí èèyàn ni èèyàn ò ní mọ̀ ìgbàgbọ́ ọ̀wọ́ wà láwùjọ yẹn yóò máa dínkù wàtúsùbí òkàn síyà. ẹ̀mí ẹni yẹn yóò padà di ẹ̀mí tí ó le wàlá ṣàkà kò sí èméjì ń tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó bá padà wà láàrin àwọn èèyàn dáadáa lóòótọ́ mọ̀ pé ti rọ̀ nígbà yẹn o lè mọ̀ mọ̀ kódà o lè mọ̀ pé wọ́n tún ní gan ṣùgbọ́n ìgbà tó bá wà láàrin àwọn èèyàn dáadáa lóòótọ́ mọ̀ pé nǹkan ti ọ́ pẹ̀lú àwọn tó mú létí àwọn tẹ́ ń sùn salama nínú àwọn tí máa ń ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ al-ighraku fil ishtighali bid-dunya hatta yusbiha al-qalbu abdan laha kéèyàn ó tẹ̀rì síbi ìmọ̀ dààmú ìmọ̀ fòòró sáá lórí ọ̀rọ̀ ilé ayé ẹ̀rẹ̀ lómi ayé ìsáá òní tó ti lè jí pìrì láàárọ̀ báyìí àṣùbà kínní bàbá alágbájá mo wà lọ́nà gbàtòrò báyìí ewu ẹ̀ tó a láago mẹ́rin àbọ̀ a òun gbọ́dọ̀ tètè tí débi kaba bí ó ṣe ṣe títí títí títí lè fi sùn náà aago méjìlá alẹ́ ẹ̀ ní wọlé ni àgbẹ̀ni kan ètò kan tó ń bẹ lọ́ba rẹ̀ ṣe àròjù ẹni kan owó kan tó lè jáde ń bẹ ayé tí ó máa bá káàkiri nìyẹn kò ní láàyè tọ́lọ́ nínú ìgbésí ayé ẹbí rẹ̀ gun ò ní rí ọmọ gun ò ní rí débi pé ìyàwó tiẹ̀ fojú kà ayé òun ló sá máa lé gbogbo ẹni tí bá sì ń lé ayé kiri wọn ìráyé o tán bá sì rí ẹ̀yìn ọmọ rò pé wọ́n rí ni ẹrú ayé náà máa jẹ́ ẹ máa wọ ẹlòmí ẹ lè rí kọ́ máa di owó ìjọba ẹ ló máa di ìjọba ẹ kò ní lè náwó yẹn lára rẹ̀ gan ẹ rí wípé ẹ ní rámi owó náà lára ẹ torí kọ̀dí kọ̀dí asbaha abdan lil mal dunya ṣùgbọ́n ní tí èbá lé ayé lọ́lọ́run máa ń kó ayé fún mi lọ́lọ́run hmm? máa ń kó ayé fún mi sọlẹ́ẹ̀bì lọ́pọ̀lọpọ̀ àwọn àgbà nínú àwọn olùmẹ̀sìn àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ wọn ká tó jáde láyé they are multi-billionaire ṣùgbọ́n èèyàn ò lè mọ̀ àwọn ilé ayé ayé ọmọ wa wọn káàkiri àwọn ilé ayé rárá ayé máa ń wá wọn wọ́n sọ fún wa wípé àfọwà sheikh bumbas rahmanullah kọlọ́wọ́n bá kó bá kẹwọn kó bá yọ́nú sí wọn tí wọ́n bá fẹ́ jẹun wọn èyí dánìkan jẹun fún àìmọye ọdún kò sóúnjẹ kankan tó fẹ́ jẹ tó wáyé páwọn nìkan ní ọ̀dà jẹ bí èèyàn bá pé ọgọ́rùn lọ́dọ̀ wọn láàárọ̀ gbogbo ẹ̀yọ ọgọ́rùn yẹn náà lè jẹun bẹ́ẹ̀ ẹ̀ẹ́dọ̀ jẹ náà ni tiwọn náà bẹ́ẹ̀ ni wọ́n sì jẹun sì tún di ọ̀sán náà bẹ́ẹ̀ yẹn pé two hundred gbogbo ẹ̀yin yẹn two hundred ọ̀dọ̀ wọn ni wọ́n ti fi oúnjẹ ọ̀sán àwọn náà jẹ́ pẹ̀lú yín oúnjẹ ọ̀sán wọn náà wọ́n jọ jẹun bó sì di alẹ́ bẹ́ẹ̀ tí ìwà sọ̀rọ̀ more than fifteen years lójoojúmọ́ bẹ́ẹ̀ ẹ dákun inl agniya àwọn tó wá láwọn lówó ìbò ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àwọn àfàm ẹni tó bá lòun lówó kọ́ jáde tó bá lè ṣerú ẹ̀ àárọ̀ ọ̀sán alẹ́ èèyàn more than one hundred tí wọ́n máa jẹun lọ́dọ̀ rẹ̀ tí wọn ò sì ní sanwó tó o sì ní fi wọn dáko nígbà tó bá jẹun tán wàá wùnà ìrùlàmọ́ wùnà àwọn àfọ àwà nìyẹn ẹ sì ní rí wọn kẹrí àtàrúgbó wọn káwọn lọ́wọ́ taraku dúnìyà wa khaful fitana gbogbo wàhálà ilé ayé àwọn pàtì ẹlòmíì ti lápá tán ṣe kò sí ní tó jọ lápá tán ṣe ní àná ọkàn rẹ̀ ò ní balẹ̀ eléyìí náà al-igraqu fil ishtighal kódà wọ́n sọ débi pé ẹnìkan lọ bá Sheikh bin Baz rahimahullah wọ́n lẹ́nìyẹn ni òun ní bùkátà sí ìrànlọ́wọ́ lápèjúwe ìrànlọ́wọ́ bíi five hundred riyal gẹ́gẹ́ bíi five hundred naira lápèjúwe ni o wọ́n wá kọ ṣẹ́ẹ̀kì fún un wọn kọ five hundred ọ̀yà ọ̀sìn lẹ́bẹ̀ kọ́ lọ gbà ní bank gbàdẹ́ni ẹ wá dọ́nà ààyè odò kan mọ̀ tún lè ó tún lè wọ bíi five hundred yẹn ọba fòtò kan sí sẹ́yìn kó do èyàn pọ́ìntì kò rí náà ni ó jẹ́ ó di ó lè lò five thousand gbàdọ́ wá dé bank because àwọn ti lákàntì fi sabilillah tán bá ti dé báǹkì tẹ́ni ẹ bá ti mú débẹ̀ tán ti rí sigirẹ́tì wọ́n ti mọ àkáǹtì tí wọ́n ti mú wò àwọn ò fi kọ́lé wọn ò fi kó mọ́tò jọ wọ́n fi ṣàánú àwọn yẹn nígbà ẹni ẹ wá débẹ̀ tó na kíní yẹn ṣe ah wọ́n á wọ ẹni ẹ gbà wọn ò lè fún ọ ní five thousand riyals wọn ò lè fún ọ ẹni yìí gbà wọn ì sábà five thousand ẹni ẹ wá pé ṣé mi bá sọ ẹ náà wọn gbà ẹnìkan wá ń sìn ó ní ẹnìkan wò fún àwọn ní five thousand One five thousand five hundred five thousand ló wà ń ah, five thousand five hundred ní làwọn kọ síbẹ̀ ah, ẹni ẹ wá ní tó ọbẹ̀ tà káwọn wá àrẹ́sìtẹ̀ kọ́sí tó ṣe yẹn ìwọ ọ̀lẹ̀ wá ní lálálálá ẹ mọ́ àrẹ́sìtẹ̀ bóyá five hundred yẹn ò gbọ́ bùkátà rẹ̀ ojú sì ń tì ní òfin lè sọ̀rọ̀ in tó lè gbọ́ bùkátà rẹ̀ náà ló fi sí ẹ fún ayinal agniya àwọn olówó yín tí wọ́n lè ṣèyún àwọn dà àwọn ulama àwọn àfààní wọ́n lo ìmọ̀ wọ́n lo àsìkò wọ́n tún lo owó wọn fáfàní àwọn ilé masọ́ọ̀lì nọ́ọ̀sì so àwọn yìí ni abẹ́kakọ̀ṣe àwọn ò lé ayé ayé ń wá wọn ayé ò tún máa bẹ̀ wọ́n ní àwọn ò ní àníjì yìí rahimahumullah rahmatan wasi'a gbogbo àwọn àfáà tó bá sì jẹ́ páyé ni wọ́n ń lé náà wọn ì pẹ́ sẹ̀sìn tó bá jẹ́ pé ní kùtùkùtù ìgbésí ayé ẹ̀ báyìí àjọ tó ti bẹ̀rẹ̀ lé kí ó ló ti mú lílé ayé mọ́ ẹ padà rí pé wọ́n padà máa ń kábùkù náà wọ́n lè nímọ̀ o ṣùgbọ́n mọ̀ èèyàn ní ṣàǹfààní kò ní wúlò fóun bẹ̀lẹ̀ tàbí pàwọn èèyàn bẹ̀nẹ̀fìtì àyẹ̀rìn tá a ní fọ́ wa náà ní ṣàǹfààní tó a gbọ́dọ̀ kọ́ sí àwọn ẹni rere tó ṣáájú. sheikh adam abdullahi alori rahimahullah wa ghafarallahu lahu dhunuba ọlọ́wọ́ bá kó bá yọ nísìnyí wọn kó bá àforíjì wọn kó bá kẹ́ wọn wọ́n ń sọ nínú wáàsí wọn kan wáàsí wọn ń sọ̀rọ̀ nípa sura aya wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana bàbá wa ń ṣe tẹ̀síìrì yẹn bàbá ní pé n tí mi máa ṣe mo lè kọ́ yàn kí o mo sì lè ṣàròyé mo sì lè ṣe wáàsí wọn ò lówó wọn ò sì wá wọn ò wọn ò sì wá ẹni pé nǹkan méjì wọn ọ̀tọ̀ ni pé mi ò lówó èmi náà wà mi ò lówó mi ò sì wá mi ò lọ́lá mi ò sì wá subhanallah àfọ àsìn tó lè sọ yẹn dáa ẹ̀wọ̀n pé èèyàn lè má lówó lọ́wọ́ mi ò ní mi ò tún wá bọ́ọ̀sì wá láwọn ò wá tó ṣé wọ́n ní àbí wọn so ẹni tí bá ti ń lé ayé kìí ráyé ẹni tí ò bá lé ayé lọ́lọ́mọ ń kó ayé tì lọ́dọ̀ ẹni tó bá sì lé ayé tó ń wáyé tó lé tó rí tọ́lọ̀ kò tì ẹ̀dẹ́ tó ní fún tẹ́ bá súnmọ́ ẹ mọ̀ pé kò gbádùn ọkàn rẹ̀ ò ní balẹ̀ ẹ wà mọ kọ́ ọmọ lówó ìgbà sí ọ̀fẹ́ ìgbà ọ̀bá kò ní oorun sùn yóò sá máa di owó ìjọ yóò máa di owó ìjọ ṣùgbọ́n àwọn tó jẹ́ ni ọlọ́run àwọn ọmọ aràn owó ń sẹ́ni wọn ò bẹ̀rù kọ́mọ̀tà kọ́tàn gan rest of mind ní fún wa so náà fi máa náà kọ́tà bọ́bá tí wọ́n á nà báyìí yóò tún máa pọ̀ sí àwọn èèyàn máa benefit nínú ìmọ̀ wọn wọ́n sì máa benefit nínú owó tọ́lọ́wọ́n bá fún wọn bó ṣe kí olùmẹ̀sìn orí nìyẹn al-igraku bil ishtighal bid dunya àwọn èèyàn ó tẹ̀rì níbi ìmọ̀ dààmú lórí ọ̀rọ̀ ilé ayé hatta yusbi al-qalbu abdan laha ẹ̀mí àwọn èèyàn ó wàá di ẹrú ayé yóò di ẹrú owó di ẹrú dollars wa rasul sallallahu alaihi wa sallam yaqul òṣèlú muhammad tí kàgẹ́lọ́n bá ń bẹ fún sọ wípé abdinnar wà á dirham arábìnrin a ó ṣe ègbé fún ẹni tó di ẹrú dinar àti ẹni tó di ẹrú dirham ó dẹrú náírà dẹrú dollars a ó mà ṣe o wàyàkúlù aleyhi salatu wa salam òṣèlá muhammad tí kàkọ́ náà bẹ́ẹ̀ sọ wípé innama yakfi ahadukum ọmọ ti tó fún yín ẹnì kọ̀ọ̀kan yín màkánà fi dúnìyà in tó nídìí nílé ayé nílé ayé tó wà yìí ó ti tó fún ọ kí ló tó fún ọ mísìlù záàdì rọ́ọ̀kìb ta ná ń pè ní rọ́ọ̀kìb òun lè onírìn àjò nǹkan tó nírìn àjò máa ń nídìí tó bá fẹ́ rìnrìn àjò ẹ̀rì pé tí bá fẹ́ rìnrìn àjò ń sìn o lè sọ dandan lá níbo lẹ́ ń lọ mò ń lọ sí Kano ǹjẹ́ òun lẹ́dẹ̀ẹ́ máa lò ọ̀sẹ̀ kan tó padà ọwá páàkì tírélà ọwá di báàgì ráìsì two ó di báàgì ẹ̀wà hundred àyìn pé ah ṣé bẹ́ẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ náà ah ah ṣé mi ní jẹun ah ẹ jẹ báàgì two láàrin ọ̀sẹ̀ kan zaari rọ́ọ̀kì ní tó mú o ò lè kó gbogbo nǹkan tán ànábì ni eyín òun ti tó bó ṣe yẹ kéèyàn máa ronú téèyàn bá wà láyé lọ in to need you take what you need not what you want because your want in this life is unlimited the means to achieve it is limited so just simple uh, principle economic principle bó ṣe ra mọ́ o apply rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ you can achieve everything but target kí ni mo need kí ni mo need tí ìṣẹ̀mí mi ò fi rọrùn tí n fi rí tọ́lọ́run ṣe tí ọmọ àtìyàwó ò ní ráre kò tó need ṣùgbọ́n tó bá ti di wípé excesses kò sígbà tó ní ìyapa àṣẹ ọlọ exercise yìí ó padà mú ọ in tó nídìí gan o ò ní mójútó mọ in tó nídìí lọ́wọ́ àmọ́ ilé títí tó fi bọ́ sínú sáré yaani àṣẹ àlìyẹsẹ̀ẹ́r alẹ́dì yubaliguhu almaqsud nǹkan díẹ̀ téèyàn nídìí tí ó mú yàn débi téèyàn ń lọ ó ló nídìí láyé wàhálà ìdọ́hìrá wadihatun fi hadil ayyam ìṣesí ká má jẹ́ kí òdun tá a nídìí ó tó wa yìí zọ́hírọ̀ yìí fẹ̀nọ́mínà yìí wadiha ó fojú hàn pọ̀ fi hadil ayyam lásìkò tá a wà yìí allati amma fiya èyí at ojú kòkòtàn máa kéèyàn máa tàn máa nǹkan ọ̀rọ̀ ayé greediness lórí àwọn material achievements ìsojú kòkòrò lérí ipá sàpàyéjọ wàlìjẹsàrù parahàn fil isdiyad níbi isdiyad mina ziyada níbi kásámà wàlékún àlékún min hutami dúnìyà níbi nǹkan adùnlé ayé ẹ wòye tí ń bẹnu àkáǹtì ọ̀pọ̀lọpọ̀ àwọn politicians wa abalẹ̀ lómi ní five hundred billions five hundred billion No, five hundred ó di meji ni ní gómìnà state ló fi ko thirty five billion jọ thirty five thirty five billion tó kó jọ lẹ́fín rí wọ́ndà lọ́ṣun state ọdún meji ló lọ́n fi kó jọ ẹ wàá rí an individual ẹni tó jẹ́ gómìnà state kárí bóyá ó kú ni àbọ̀kù ń bẹ̀ náà bá lọ wọ àkáǹtì almost five hundred and fifty billions ẹ̀dàkùn sọ fẹ́ máa jẹ owó ni ẹ̀dàkùn kí ló fẹ́ ṣe ṣélé ló fẹ́ kọ́ ni gbogbo pírójẹ́ẹ̀tì ọ̀nà èkó sí Lagos State eh, Lagos Express síbàdàn sọ́tọ́ five hundred billion tó bẹ́ẹ̀ ẹlòmíì tún wá ṣe náírà dollars. ẹ dákun kí ló fẹ́ fowó yẹn ṣe àwọn èèyàn dẹ̀ ń sọ́fà tán bá ná yẹn lórí education ní nàìjíríà nàìjíríà ó yàtọ̀ kódà ẹ̀kọ́ dọ̀fẹ́ dé university level bí wọ́n ná yẹn lórí ọ̀rọ̀ títí tí ò da wọ́n bá láwọn gbúrò accident mọ́ bí wọ́n ná yùn lórí ọ̀rọ̀ health lórí ọ̀rọ̀ ètò ìlera oníkàlùkù facilities ó wà ní gbogbo hospitals ṣùgbọ́n an individual ẹnìkan ṣoṣo ẹ wá rò pé ni yóò wá bọ́ lọ́hùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbàdà gbogbo orí mẹ̀kúnnù tí ìyá ti jẹ ẹlòmíì ò tí ì mọ tí ó jẹ lálẹ́ báyìí kò tí ì mọ tí ó sì ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri títì ẹ lọ lé nígbà kò sí tí àtọmọ jẹ báyìí tó ń bá tiẹ̀ pẹ́ díẹ̀ òun lè ráwọn èèyàn kan wọ́n lè bó ṣe hundred naira two hundred naira tó ń bá ń lọ kóun ra gàrí bó ṣe lá kóun àwọn ọmọ àti àwọn talẹ́ ìlọ́mọ̀ tó bá tún jí ọmọ ìdádì àti ìjọ ìbẹ̀lẹ̀ nìkan tí ń kó billions náà kó parọ́ so ìdí nìyí tó fi jẹ́ pé olórí fìtínà olórí wàhálà àìsíbẹ̀rù ọlọ́run náà ni ṣé o tún fẹ́ẹ́ ẹlòmíì tó bá tún kú wọ́n tún di owó nù sáré rẹ̀ ṣe yọ́ọ́ máa náwó nù sáré nígbà tí yàrá bá kó báyọ̀ bílíọ̀n ṣe ọ̀fẹ́ tún ná lọ náwó nínú sáré mi kódà kó o ṣiṣẹ́ mọ́ kó o ṣe iṣẹ́ mọ́ kí mo ní kọ́ má ṣe kọ́ má ṣe iṣẹ́ má kọ́ wá máa ná one one million or five hundred thousand lójoojúmọ́ lẹ́nàtà tí o rí báàlì kìá mọ́ o ti wá kó ní bílíọ̀n sí tírílíọ̀n làtún gbọ́ nàìjíríà sí tírílíọ̀n àwọn olè lọ́láwọ̀ ń ṣèjọba olè ọlọ́run kọ́ ọ láti obìnrin kó sànù ọ ọlọ́run kó dúró ti wà ọ wasọ́rọ̀ nọ́ọ̀sì yarkuduna wọ̀rọ̀ àtijarọ́t ẹ wà ara àwọn èèyàn rẹ̀ yarkuduna ẹ yẹ sàáhùn wọn mà sáré wọ̀rọ̀ àtijarọ́t àwọn bísínẹ́sì kan ti dé ẹ̀ kíní kankankan táwọn yóò mà sáré yẹn wasinaat ha ṣíṣe kíní kan kọ́mpìnì kan wọ́n ti ti ṣe àwọn kankan báyìí jáde wọ́n ti gbé ansẹ̀tì kan káàtì ah, yẹn tún lé tẹ̀ bá tún rí kíní kan èmi ò mórúkọ ọ̀pọ̀lọpọ̀ nokia ni wọ́n sì wà áà. Ah! àwọn yẹn ti jẹ́ ló yẹ kíní kan ti ṣe kíní kan ìgbà àìrú ọkọ̀ ewu ló ń lò àà ó ti kíní kan ewu ló ń lò end of discussion ah end of discussion ah discussion continue tún ní kíní kan kan ah ìyẹn ló tún lò ah kíní náà tún lò ní sèyí mọ́sù tún ní ẹ kíní kan ọba tún gbé kàdé tó jọ lójú àà yóò tún lò mọ́ amọ̀sẹ̀ lọ́ra ni àà yóò lò mọ́ kíní kan ó tún pàtì ó tún mọ́ léyìn wàhákàdà yas'ana wara as-sina'at wal èmi náà fẹ́ ṣe ti lágbájá sí èmi náà fẹ́ ṣe ti lágbájá wọn fẹ́ kémi náà mọ kémi náà contribute èmi náà wà ń bẹ̀ nítorí kálukú ọmọ bàkà kódà yọ ọgbà tọlọ́run lẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wàhádà misdaq ma akbara bíi sallallahu alayhi wa sallam eléyìí ń jẹ́rìí sí níta anabi sallallahu alayhi wa sallam sọ anabi ni inna allah azza wa jalla ọlọ́run ọba sọ wípé inna anzalna al àwọn ọlọ́run a mọ̀ gbé owó kalẹ̀ lè ìkọ́ mi sọlá kó lè jẹ́ kírun kíkí ọjà rọrùn fún yín ni owó ni òjò kírun mọ́ báyìí wà ìta ìzàká kẹ́ẹ̀lẹ́ máa yọ sàká máa yọ la fi gbé owó kalẹ̀ ó ṣe á ẹ lọ kó pamọ́ sí báńkì nàìjíríà tó kó lọ wàlàkánà libna adam wàd tó bá ṣe wípé wàlàkánà libna adam wàdún tí ọmọ ènìyàn bá ní odidi valley ọ̀gbun kànga tó bá kún fún owó arábìnrin kò lè tó o làhábà ń yàkúnà ilé ìtaani yóò mọ̀ náà ah, tó bá lọ pé méjì ní ìbá máa dà o òun ti gbàgbé pẹ́ nìkan ò ní o ọba kọ́lé kan ah in fact bá tiẹ̀ owó báyìí kí n wá kọ́lé mẹ́ẹ̀ àwọn aṣọ́ọ̀bù mo sì fẹ́ mo sì fẹ́ kó rí ẹ bá tó kọ́ méjì ń dání ìgbà àbáyé ah, ìfà kò pọ́n mi lé mo sì lówó tó fẹ́ kí mi náà ní kan lábùjá kí n máa lọ àbújá lọ mọ dis hotel kò pọ́n mi lé yóò nìkan bẹ́ẹ̀ at least bá tiẹ̀ tún lọ sí èkó ọyẹ kan náà wà lẹ́kọ̀ọ́ yóò tó kọ́kọ́ bẹ́ẹ̀ ah, at least irú Kaduna yẹn kéèyàn máa lọ nǹkan irú Maiduguri kò ní sọ Maiduguri náà pẹ̀lú <laughs> kò ní sọ Maiduguri pẹ̀lú tí irú kánò ẹ̀rọ mọ̀ bá kánò náà kọ́lọ́wọ́n bá kó bá tún gbogbo àwọn àyè yẹn ṣe o kó bá ránṣẹ́ àlàáfíà síbẹ̀ kọ́lọ́wọ́n kó ṣàánú wa èyí tó tún tẹ̀ wá létí nínú ìròyìn ó ní wípé obìnrin méjì wọ́n gbé bọ́ǹbù sára nínú ọjà ní Maiduguri bọ́ǹbù yẹn sì dùn níbi táwọn èèyàn pọ̀ sí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ló kù recent news sísìn máa sọ fẹ́ nìkan mú ní àà ṣé mùsùlùmí náà ni ó mọ̀ sí yẹ láàrin ọjà àmọ́ mùsùlùmí tó pọ̀ tó wà láàrin ọjà ṣé kírísítẹ̀n náà ni ó ṣe bẹ́ẹ̀ àmọ́ kírísítẹ̀n náà tó wà ní ọjà yẹn ló fi jẹ́ ká kíyè sára gbogbo àwọn tó ń fi nǹkan yìí dá wàhálà alẹ́ lórílẹ̀‐èdè ọlọ́run kó bá tàṣírí wọn. ṣé mùsùlùmí náà wà lọ gbé obìnrin kẹ́kọ̀ọ́ bọ́ǹbù sára láàrin ọjà ẹ wo iye èèyàn tí ó wà lọ́jà mùsùlùmí wà ń bẹ̀ kírísítẹ̀n wà ń bẹ̀ fámìlì rẹ̀ gan wà ń bẹ̀ ló fi jẹ́ pé ejò lọ́wọ́ nú lórí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ọlọ́run wọlá tóbi rẹ̀ kó ṣàánú wa lórílẹ̀‐èdè gbogbo àwọn tí wọ́n ń fo òkun bojú tí wọ́n ń tafa kórílẹ̀‐èdè yóò dàrú ọlọ́run kó bá dojú tì wọ́n ọlọ́run kó bá tó àṣírí wọn bi rahmatika ya arhamar rahimin walau kana lahu wadiyan bí ọlọ́run bá sì tó fún lódìdí kànga àbọ̀gbọ́n tí méjèèjì kún fowó tó kún fún gold lẹ́yìn ìgbà tó ti lẹ́yọ̀kan tó tún tó bá ní méjì làhábà ànyàkúnà ilé yìí mọ́ sáàlẹ̀ yóò tún mọ́ ni ah bó ṣe pé méjì tó bá lọ pé mẹ́ta ah bá ti dáa jù bá lọ pé mẹ́ta bá ti dáa jù ànábì ni wàláyàmlá òjàòfà jáòfàbìnà adam kò sí nǹkan kan tó lè tó ọmọnìyàn kò sí nǹkan tó lè kún inú ọmọnìyàn illa turab ó dìgbà tán bá gbé ọ sínú sàárè tán fi yẹ̀pẹ̀ dí ọ lẹ́nu ní òtútù ọ tí wọ́n sán yẹ̀pẹ̀ mọ́ ọ lẹ́nu ìgbà yẹn ní òtútù ọmọnìyàn thumma yatubu Allahu ala man tab ṣùgbọ́n lọ́wọ́ ọba ẹni tó bá tọrọ àforíjì ọlọ́wọ́ ọba yóò gbà tútù ọba rẹ̀ àwọn eléyìí ó ní kó yọ wa wípé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ a wà nílé ayé for a purpose fún dìní kì í ṣe kọkàn wa máa ṣe tó wọ̀ ẹlẹ́mìí bá ti jí látàárọ̀ rádaràda náà ni ó máa ṣe tí ilé ó fi sú rádaràda àmutí àṣezìnà awùwà àgbèrè alùjìbìtì àpàrọ̀ àsọ̀rọ̀ ọlọ́rọ̀ àsòfófó bí ṣe ń lo gbogbo ìsẹ̀mí ẹ̀ lójoojúmọ́ nìyẹn wàlẹ́ àyùbá yìí kò tí ẹ̀ bìkítà ayakisabul insan an yu tọrọ ka so daa Ọlọ́run ní sáwọn èèyàn rò pa kàn dá wọn jùlẹ ká máa ṣe tó wọn láyé ni alam yakunu fatan mimma ni yìí yóò mi ọlọ́run ní ẹ̀wọ́ bí tẹ́ ti bẹ̀rẹ̀ ní ṣe bá tọ̀ lásán ni ọ́ àtọ̀ spam lásán ronú sí bó ṣe wáyé o ọlọ́run tó ṣe gbogbo ètò bó ṣe wáyé yẹn so rò pọ̀ ọkàn wà láyé òmò ṣe tó wọ̀ ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ rẹ o ibi tí o darí wa sí àmọ́ lóore o ọlọ́run mọ̀jà alápadà sí àbúrò o mọ̀jà akọ̀tọ̀ lọ́hùn o ṣe wá lẹ́ni tí ó lè máa tẹ̀ láṣẹ ọ̀dọ̀ ọlọ́run bí rahmatika ya arhamar rahimin jẹ́ ká wá pẹ́ lórí dáadáa báyìí kó o sì jẹ́ kí dáadáa náà pẹ́ pẹ̀lú wa kó o sì jẹ́ ká tán sórí dáadáa náà rahmatika ya arhamar rahimin wa ala nabiyyina muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa sallallahu ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk